náà ni kéèsẹ̀ pọ́ ní ìbìlì gbẹ́gẹ́ ẹni tó bá ṣe pé torípé ní ṣe èèyàn bá jà ó wá ṣe torí ìrọ̀ ọ̀gbìn ní mo lè kì ọ́ ṣẹ̀fẹ́ máa ní gírèmì pé ọmọ àlè ọ̀rọ̀ ọ̀gbìn tí mo lè kì ọ́ ìwọ́ kì erí mọ̀ ṣé kó o fi lè mọ̀ pé kéékèèké rí èṣe nǹkan tí wọ́n ti ń ṣeré kódà kéèyàn má bì ní ìfẹ́ kéèyàn bá wí kéékèèké rí ni pàkọ̀dùbá àbí ni àdóhùn

àbí títí nàìjíríà àbí kìíní nìkan. ó ní pé èmi kì í sẹ́ẹ̀sì ń bẹ lọ́nà bá a ti ń pé kí iṣu. tá a bá ka fẹ́tọ́ àwọn àbá àrà lè lábọ́ wa lọ́gbọ̀n ọba ìfọwọ́ nínú fèrè ẹjọ́ ẹja bira wa dáadáa táwọn àfa àwa mọ àwọn ẹgbẹ́ tí ń bẹ ní nàìjíríà. ṣé tó bá ní ṣé kí n bá ń bá bọ́ọ̀lù kò ní tàdánwò ní bá ń tó wọ̀n ṣẹ́gun bá sọ̀rọ̀ ẹ̀sìn orí nígbà nígbà ní dáhùn mọ̀ mọ́. but pátúwà àwọn náà là máa ń lè bá wẹ̀rẹ̀ wáyé. including tàbí. ṣẹ́ni tí ń ṣẹlẹ̀ orí wípé àwọn àǹfààní gbé ìdájọ́ lórí ẹ̀wọ́nù ìfúnmọ́ àti ìbúkú wọn jẹ́ tírẹ́tì fún alámúlẹ̀ ìsìlámì tó dúró bọ̀wọ̀ látẹjà wọ́n ń pè àwọn aláṣẹ ń kéde orí tó ń tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ orí so ara sí àwọn àfáà nìkan ẹ̀ láìpẹ́ gbogbo mùsùlùmí àgbáyé gúrùpù ló ọlọ́pàá yìí wọ́n lò áńtífì wọn lò kìnìkan lò kìnìkan lò ọ̀kan. ṣé wọ́n máa wọ̀ kí wọ́n bẹ táwọn òsì ní tẹ̀lé táwọn lè wá nàìjíríà táwọn lè máa gbọ́ dáadáa kan táwọn ẹgbẹ́ yìí náà ṣe. yá àwọn tí wọ́n ti ṣe ẹgbẹ́ yìí kọ́nà tó ń tàbí ẹ̀rẹ̀ tẹ̀ káàṣe ọwọ́ ọmọ báyìí là ń lò báyìí torí torí tóun fi láìpì wọn nù. kì í ṣe tó sọ Ṣẹ́gbọ́n mi, náà àbòsí ni ó jẹ́ káwá ní ṣẹ́dé ìbá ti ń bá ẹni tí wọ́n fi sọ́kàn mi. Ẹ mọ̀ tẹ́ máa ṣe, ẹ máa ṣe, náà tẹ́ máa ti dáwọ̀ ìfọ́nù sí gbogbo ọ̀nà àwọn dárí, gbogbo ọ̀nà àwọn dárí. Ìtò olè wí òdìṣe ìtò bá fi yóò táwọn àfáà fi ń tako ìwádìí òfin, ìta bá lè kẹ́nà tó náà bá ṣe rú rẹ̀ láyé ìwọ náà tako takùnlé àwọn ọkùnrin nínú nǹkan kan náà ni wọ́n kọ́ mọ́kànkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kàn ń gbé aníta ló gbé tàbí nàìjíríà lọ bá ṣe gbé bá rèé ẹ̀hìn kó má jẹ́ tàbí mú kódà wá tá a jòkó yìí bá wọn bá ṣe nǹkan ní kí ó bá jẹ́ fẹ́ẹ́ tó tó ìsìlámù àárẹ̀ kó tara wa gbogbo ọlá ti mọ̀ wọ́n bá di wá ń sọ pé ṣé kéèyàn ká wà náà jọ̀mọ́ automatically sọ tó gbéjà ó nínú ìta bá ń ṣe ń bẹ̀ ni lọ́wọ́ tó padà yóò wà ní nítorí tó gbéjà ní gbogbo tó wà ní ẹgbẹ́ rẹ̀ ìyíkú mi ni ogun takura wọn náà ó takura wọn ó ní èyàn lè wà nínú gúrùpù kó mẹ́jọ gbídá ó lè wà nínú gúrùpù tó gbídá bẹ́ẹ̀ni o lè má ní gúrùpù kankan tí wọ́n gbídá èyàn lè wà nínú gúrùpù ìzíyà èyàn lè má sí nínú gúrùpù tó ló ìzíyà ìzíyà ni pé kéèyàn gbé báyìí ṣe fẹ́ràn rẹ̀ o sì láìkí rẹ̀ o sì wá ń tẹ̀lé àtọ́sọ̀gbọ́dọ̀ àtọ́parọ́ o o sì tẹ́tà láti bẹ́ ní bọ́ọ̀dì tó bá kálábà rẹ̀ dà kọ́dà tẹ́ má lóko ẹgbẹ́ ìdíyà náà pè. sọ̀kí lóde tá à ń tẹ jẹ́ àwọn afẹ́ jẹ́ ń ṣe ibẹ̀ yẹn gẹ́gẹ́ bá wá sọ gẹ́gẹ́ bá sábà àpò bá náà wí ni. ẹ má dààmú ara yín bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bá ti dá sọ èkó àsọ pé èwo ni wí. wọ́n ní ìdí àǹkan náà ní ṣé ọ̀rọ̀ pẹ̀lú bí àbí fásitì àwọn náà ló pè bẹ́ẹ̀. tó bá ní fásitì àwọn ló pè sí ọ̀rọ̀ ló ń pè bẹ́ẹ̀ ọ̀dà ìjọba àwọn ilé ìṣe wọ́n wà bọ̀ pé iṣẹ́ bí bá ti sọ wípé fọ́fọ́ àwọn àgbo èèyàn mẹ́lẹ̀ sí bí bá ti sọ ló bá lẹ́yìn àgbà ilẹ̀ mélòó ló mú wọn lọ wọ́n wá sí bá ti pàṣẹ wọn pàpàrọ̀ wọn wa wọ́n bí wọ́n bá ìwọ́n lò sí ní ìgbé tó kálukú máa tẹ̀gbó lóòótọ́ àwọn kan lè ta afárá pẹ̀lú wọn bọ́ tá a bá yẹ tó bá ta afárá pẹ̀lú nǹkan tó bu wọ́n mú nǹkan tí wọ́n ń ṣe níbi dáa àròbí lò kọ́dà kọ́ bẹ̀rẹ̀ ní ìwọ́n. káwáì ìgbésẹ̀ kò yẹn ju ìwọ́n ní wá sì kápọ̀ táwọn èèyàn ló dákò sí kò wá ní àà ah, láyé láyé láyé láyé èèyàn olóògbà pẹ̀lú pé ó ní ìwá ní kó wọ́n jẹ́ sáláàdì a ní kẹ́rìnà sáláàdì táwọn sọ́lápàá tó ti wá ní táwọn sọ́lápàá ọmọ ìfàlù ìfàlù bá wọn láyé tó ìwà ni àwọn tó tó ń bídà láti àwọn sáláàpù wa sáńtà òun bídà ni kí wọ́n wá nínú ètò ń bídà lẹ́yìn èdè sáláàdì yes because kọ́ni táwọn sára fún àwọn lórí nù but this nísìnyí àwọn ẹgbẹ́ tí wọ́n sára fún wọn bá ẹ̀mí ìṣèhádù ń bá wọn náà ni ẹ́ ẹ̀mí ìṣèhádù tó ń tèmi rí báyìí tèmi rí báyìí tèmi rí báyìí ẹ̀ ẹ̀ tó tó wọ́n wọlé dáadáa ńlá láti ẹ̀dá láti ṣe ìké ẹ̀rọ sọ pé bí ìṣẹ́ tó wá sí ní ṣe kí ni tó wá sí ṣé bí ìbájú ọ̀dà pẹ̀lú ìgbẹ́dọ́ náà tó máa ń lò ìwọ ló ń lọ mọ́ra wọn wọ́lá àná. èèyàn ṣe mistake a ní pẹ́lú ọ̀kan mistake àtẹ́tò lórí ìdàgbọ́ mistake yẹn á wà lè sílẹ̀ ṣáà tí mo bẹ̀rẹ̀ pé ṣé mistake ìdìṣẹ́ mistake ẹni mi náà ìdí máa mú mistake wà lè sílẹ̀ hmm? òun ni pé áfúlù kan ló rọ̀ nǹkan tá a bá lè adé nígbà tí áfúlù kan ló fà ní lè ní ṣe mistake yìí ẹ́ áfúlù rẹ̀ ló sọ̀rọ̀ lórí ìdà a good example ní ti tẹ́yàn bá ní ní áfúlù wípé kùránì òun nínú àdìsá ànábì mistake ẹ̀ tí ó ti yóò ju mílíọ̀nù kìí nígbà wọ́n yá bátà nǹkan mọ́ bàbá ẹ̀kẹ́ òun léṣe báyìí ẹ́ kò ní ké bá jà torí kò sí ìrìnàjò àwọn ọ̀gbẹ́ bàbá ẹ̀kẹ́ nǹkan ké bá jà hmm? kò ní ké nǹkan kan mi bàbá ní mistake ní tó bá mistake ní absolute tí ò da lóbi wá ẹ́ ó bá débi ààwẹ̀ yóò ní mistake ó bá débi ìlànà yóò ní mistake ó bá débi hajj ẹ̀sìn absolute ní ń ta mistake yìí ta. but tó bá ṣe pé mistake ẹ̀ ní sẹ́mi ìrìn àti ògbóni ìsìnkú ṣọ́ọ̀ṣì sẹ́yìn náà fọ́lọ́. ẹni bá ṣe é ti gbogbo ṣọ́ọ̀ṣì tiẹ̀ ní sin àdísù mòdù ló kó síbẹ̀. nígbà bá ṣe mistake mòdù jù wọ́n tán ẹ́ yóò tó bá síbi mistake mòdù ta rẹ̀ ẹ̀fẹ́ yóò lọ sí mistake bàbá ṣọ́ọ̀ṣì ní problem tiẹ̀. Hmm? now so now ìta àmọ̀ ọ̀gbọ̀n kẹta tó lè gbé ìdájọ́ kan mistake ilé máa wà repeated tó bá ti pé ìṣèhádùn náà ní bá ń ṣe ṣùgbọ́n háwà ìdí ọba háwà ò ní pé ṣé a ò rí arẹ́ yìí pé ẹni yìí máa ń sẹ̀lẹ́kì àwọn mistakes yìí ẹ̀gbọ́n ò ní háwà dáàbọ̀ ẹ̀gbọ́n yóò máa sẹ̀lẹ́kì ni bọ́n tó bá sẹ̀lẹ́kì ẹni ní ẹ̀sìn wà ló ń gbá báàbù kan náà kọjú owó àkókò kan láwùjọ mistakes ló wà consistent lórí ẹ̀. lẹ́nu ìkejì ní kéṣe rí sẹ́yìn bá wà àwọn sọ́lá kìláàdíyà ni nǹkan méjì pàtàkì ìlàdínlálàjẹ́ ní ara wa ìyàgbá ni àbí ṣẹ̀ríà ni àbí àmàlíyà ni iṣu méjì ń bẹ táwọn àfa pọ́ǹtì sí pẹ̀lú ọba ti mójútó ti màtàlàyé àkọ́kọ́ òní tó tó ní ká tó tó náà bó ṣe wọ́n lóun bí ìjọba ṣe wọ́n gbọ́dọ̀ nílẹ̀ kí ìbùkẹ́ yàtọ̀ ní sẹ́ẹ̀dì lọ́wọ́ àgbẹ̀ kí wọ́n bá táàpù àwọn òṣìṣẹ́ ní pé ẹ̀yìn náà ló fẹ́ táàpù pé àwọn èèyàn nígbà tá a ṣe tẹ̀lé kẹ́lẹ̀ ẹ̀kọ́ bá dáhùn sí ìdíkínú òbí tẹ̀sí wọn ọ̀dà ṣe ìṣe gbìyànjú tó bá ṣe tó bá jẹ́ ní sẹ́ẹ̀dì yóò fún malára ni tọ́tí mẹ́sàlá ló jẹ́ màtáyọ̀ kọ̀fíyà èyí ẹ̀fẹ̀ kan sọ̀rọ̀ bídà ń bẹ́ jẹ̀nà sí mọ́tò bídà

mẹ́sàlá tó bá àwọn àfá ẹ̀lùfọ́rọ̀ bá àdíjì àwọn àfá aláàlá gbẹ́nìjọba àdíjì wà fọ̀ yìí ilé ìdíkò wà fọ̀ yìí tó lè wà fọ̀ yìí lọ́sọ̀kọ̀ òfin mẹ́lẹ̀ ilé ìdíkò wà fọ̀ yìí dídí àní àfá ní sọ bá bẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó pẹ̀lú ìdí dídí àní kéde wọn. ṣé gbogbo àwọn màtáyì náà sọ̀rọ̀ bá nípa ìrọ̀ bídà náà tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ màtáyì tó jẹ́ òṣùlù náà fi ń pèyàn lọ bídà ṣùgbọ́n láwùjọ tí wọn náà lórí ìmọ̀ta ló ń bí dáwọ̀ta ó ti gbọ́dọ̀ wá dákẹ́ báyìí pé máa wọ wá wọ wá wọ wá ẹja gbé bí àlẹ́ lórí ìtàn ọgbọ́n ọ̀hún sọ àná wa bẹ́ ọ̀nà ó lálẹ́ ìgbẹ́ láti fi yọ ń bí dà pọ̀ kọ́kọ́ òun ni pé kọ́kọ́ fẹ́ láti mọ̀ wípé ibo ni tó bẹ̀rù rẹ wa ṣé naplon tazibu ni tó bẹ̀rù rẹ àbí fáwọn pàṣẹlú ni tó bẹ̀rù rẹ àbí hapon pàṣẹlú ni pé àwọn àdìgbẹ́ bá ẹ̀rọ jẹ́ ilé yóò sì ọrụ bá àdìsí ni ọrụ kó wá sọ ọrụ kọ̀ wá sọ ọrụ ẹ̀ ìwọ náà ọrụ a sọ̀rọ̀ bí ọrụ mímọ́ wọ́n pè ọrụ ìgbà àwọn ọmọdé ọrụ lólódò wọ́n fi ọrụ èèyàn ó

ó pè á ah, ẹ̀mọ̀kó lè bèèrè lè ọdá abẹ́ ọdọ́ dáadọ́ bí àbá ìdájọba àwọn ìtàrí ọlọ́wà mẹ́rin ó lọ́wọ́ bẹ̀rẹ̀ ló wíjà wọ́n bá àwọn tó ń dẹ́wẹ́ wọ́n ní kìíní kan ibnu ibnu ibnu ibnu ọ̀sẹ̀nà ló náà parí ẹ̀dá ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ló wíjà irú rẹ̀ fọ́ irú rẹ̀ láyé wíwẹ̀ ló ń bí já ẹ́ nígbà tí wọ́n láti fi yẹn wọ́n lẹ́dì kan wà ńlẹ̀ nígbà tí ẹni yẹn ẹni yẹn fẹ́ fẹ́ ní kíní kan dé ọ̀sán náà rí ẹ̀rẹ̀ fẹ́ hàn ìwọ tó ti àdìsí mójútó ìwọ tẹ̀sí jẹ ẹ́ jẹ́ káwọn àbáná sí àti ìtàwọn èèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn máa káwọn èèyàn máa mọ̀ pé kìláàpù wà níbi mọ́sálà òun lẹ́bi àti ìsìn wọn lò mọ́sálà yìí o wallahu alam àwọn àfá àti ìyàpẹ̀ inú wà ń bẹ kódà àwọn àfá tó gbé àwa lọ ní one million times ìgbà ìyàwó mọ́lìkì lọ báyìí ṣáàkiri lọ báyìí náà lọ báyìí àwọn wallahu alam ní ìtọ́ hàn tẹ́lẹ̀ òun lélẹ̀ náà ṣe ìgbà òṣè fẹ́ mi ìyẹn òní pé kò ní bẹ́ sáfà ní ó bá ìdí máa ń tèmi wọ́n ti wọ́n ní sí sílà pẹ̀lẹ̀ ẹ̀rẹ́ ló fà oníwà láàyè lórí bá yára yìí ẹni pẹ́ tó wọ́n sọ lórí ní àyí pọ̀pọ̀pọ̀ tó máa wọ́n sọ ní ọgbẹ̀ pàrọ̀ wọn máa jùlọ ẹgbẹ́ ọmọ tó wọn náà dùn. ẹja káwọn àfa àti ti àwọn èèyàn bó o bá fẹ́ mú nǹkan tó kò mú pẹ̀lú ẹ̀rí jẹ́ kó yé wọn pé àwọn tó lọ́lá jù ọ lọ wọ́n wà níbi ọ̀dà sáré àmọ́ pẹ̀lú ẹ̀rí bí ọlọ́ọ̀bá náà lọ́wọ́ àgbọ̀dọ̀ ọ̀sẹ̀ òun ní ká sì wọn èyí tó hàn sí ọ ni. ẹnì yẹn ó fẹ́sìn rẹ yóò sì pẹ́ ní kejì lé tó bá ti nílé kò ní gbà lódò. lè gbé báwọn àwọn àbá náà ó ti jẹ́ ẹgbẹ́ àwọn àbá àti bẹ́ẹ̀ bìkan láàbá àti bẹ́ẹ̀ ní sàwọn àti bàdà bọ̀ ẹ̀wọ̀n ní ẹ̀gbáàpù tó ẹgbẹ́ ìdùnnú ti kí kásọ́ tó ta ìgbẹ́ ẹ̀ nìyẹn ó ti wọ́pọ̀ lọ́kọ́ ń bí ní níta padà ọba fi súnà sí fún wa ṣùgbọ́n ọ̀dọ́dá àná súnà sí àwọn wọn ò gbé tẹ́rí oore ọlọ́run fi súnmọ̀ sí fún àtún bẹ́ẹ̀ yẹn wòówò dáadáa irú nǹkan tí àwọn èèyàn ń gbọ́ ní àlàkọ́ọ̀tù tó lọ lé ojú gan tó tó kàn án ó gbọ́ ọpọlọ àwọn tó ń gbọ́ lọ ẹ̀wọ́ ó gbọ́ ọpọlọ lọ ìtọ́kàlùkù náà ń ṣe ní pé ọlọ́run mi sọ́márì tó lórí mọ́sálà ẹ̀yìn wọ́n ní

mọ́tàlá kan gbọ́dọ̀ hadith tó ṣe yí pé òun náà bẹ̀ tó wà àfẹ́kì lọ àwọn sáyẹn mọ́tàlá pé ṣé a lè lo hadith tó tọ̀ẹ́ الترغيب والترهيب والآداب والفضائل والجبر èyí tí ó hàn táwa táwa ń lò bọ́yá torí pé ọlọ́run bá fi ṣẹlẹ̀ ní kẹwàá òun làá máa ń sọ pé àìrílò rárá ṣùgbọ́n minority opinion opinion ẹgbẹ́ yẹn parọ́ fún yín minority àwọn sọ́làpù tó pọ̀ lórí rẹ̀ pé wọ́n ń lò ní ó pọ̀ bẹ̀rẹ̀ torí rẹ̀ láti ń fẹ̀ ká máa fẹ́ wá ní tí ipé ọya àtàlẹ́kọ̀ọ́sílọ̀ káàbì bá ti jẹ bá jẹ́ bá ìfẹ́ àìbá tẹ̀lé ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀sìn wọn ìmọ̀ máa bọ́dún náà balẹ̀ bẹ́ẹ̀ náà tó ṣiṣẹ́ lórí àdìsí sọ́tò ká tó má sì ní kí n sọ pé wàá bẹ̀ fún gbogbo àbá mi sìn gan àtàkọ́ mẹ́rin ìdá wà ń bẹ̀ àkóónimọ̀ fóònù ọ̀kẹ́lẹ́ wà ní jẹ́mọ̀ fún àdìmọ̀fó aláàní ṣọ́ọ̀bà fún alhajjaj a ní ti fi àmọ̀ sàórí àwọn méjèèjì wọ́n gbà wá wọ́n gbà wá mọ̀fúnfà adéwò ṣe gbọ́nà bàṣír òun gbà wá mọ̀fúnfà tí ṣọ́ọ̀bà àti sàórí tòun ní ìpínlẹ̀dọ̀ tí wọn àtọ̀ríkùn máa fún onígbèká nínú ọkọ̀ òkúra níbi na ìmọ̀ máa bàtà lójú ká mọ̀ ó wà náà tó ṣe ṣùgbọ́n tẹ bá rọ̀ lè ka òfin wọn máa nípa kásátù káàpì ó tọ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé kọ́dà bá ti sì bá jẹ́ tọ̀rí ipò kéé ṣe tọ́jú káàpì láàrin kéèyàn máa ta kò ní ìdíbàdì tẹ̀lé lẹ́kùn ìfàdókà àwa ti wá jẹun papọ̀ amúlé ibi amúlé ibi àjọ papọ̀ tán àjò bíbí dá àjò ada rẹ ara bídà tẹ́lẹ̀ máa ń tẹ́lẹ̀ pé ẹnu ọba tó kájú gbẹdún náà èyí tó ń bá àwọn ẹ̀sìn tọkọ̀ ọ̀là bá rí ìrẹ́mù yìí ti rẹ́mù bí dáa lọ́dọ̀ wọn ṣùgbọ́n ìṣàlá kéwó kan bí ó bá kan á dùn mí. bó náà ṣe fún bí dáa lò náà ṣẹ́rí yìí nà àkọ́kọ́ ní kẹjá ọkọ̀ béèrè pé ta ló ní bí dáa ṣẹ́ ní ká bá lò. ebi ìgbẹ́ ẹsẹ̀ ilé yìí lẹ́lẹ́kejì ẹgbẹ́ lẹ́tọ̀ fálẹ̀ Yorùbá ó bí dáa ní bọ́bá Yorùbá ní ta ló ń bí dáa èdè kí ló dé tàbí pàrọ̀ gbọ́dá ta ló ń bí dà ọmọ bí dà òtí ló ń bí dà bí dè mọ́ àmì ọ̀mọ́ tí ló ń gbọ́dá dàrú ta ló ń bí dà ẹnu tó bá tẹ́lú tó fẹ́ ti fẹ́ ń bí dà ó sì mọ̀ tó ń bá ti fọ́ ń bí dà tó ti wà nínú fíra àwọn tó ń pè ló ń bí dà òní jọ ń bí dà. àbá ẹ̀gbọ́n akó sínú ẹ̀. ó ti mọ̀ pé kò sí láti tu ìtàwọn èèyàn fẹ́ ti ní báwọn kan bẹ ní tó gbọ́ pé aláyọ̀ tí mo yẹ bá ti ń gbọ́ bí aláyọ̀ ní gbọ́ ọ́n kí ló fẹ́ fi gbà nílẹ̀ kí ló bẹ́ẹ̀ ti gbà ta ló ní bíbá. bẹ́ẹ̀ pẹ̀lú mọ́nájú alùsùn náà tó sọ pé lẹ́sà kúlù mọ̀ wáfà bí bídáàtìn wáfà tó lè bídá tó alẹ́ yìí kí ló gbẹ̀yàn tó kọ́ sí bídá tó látó pé mo tàbí sọ ọyà àfọ̀ tó jẹ́ bídá. ẹni tó jọ ń bídá lẹ́nu tó ṣe wípé ó hàn sí wa pẹ̀lú déédéé ìmọ̀ rẹ̀ àti tó gbọ́yé pé kíní yóò lè dàrú máa lójú ìfẹ́ ẹnu ní mú títí ńlọ́ọ̀kà yìí lọ́rùn títí ṣe kéde tó lè mistake nìkan mistake nìkan làwọn èèyàn wọ́n lóò tó ẹgbẹ́ mistake nìkan bá ní kò sẹ́yìn ìgbàlá tó gbòòrò sínú ṣùgbọ́n ẹgbẹ́ pẹ̀lú ń bí dàlẹ́ tó ṣe pé ah ní dédé ìmọ̀ rẹ̀ yìí ẹ́ ẹni ìpínlẹ̀ kan fún dédé ìmọ̀ rẹ̀ yìí nǹkan tó lè dàrú wọn lójú. àwọn ìfowó mẹ́ta àwọn ọ̀gá kan wọn tó wà bẹ́ẹ̀ ní ìrún àwọn ọ̀gá wọn ẹ ní ìjọ ìjọba ti nǹkan tó rí wọn lóun náà lòun jòkó sí lẹ́wà tó wá jòkó sí kan wọ́n wọ́n tó ń bí jàlẹ́ tó ṣe pé ń tapà nábì ó sì fẹ́ dẹ́sà nábì o èyí tó ń bí jàlẹ́ tó ṣe mistake àbí tó kọ̀ ládàá tó ṣe mistake. àìmọye nǹkan mi tó wà láwùjọ wa tó tó pé wọ́n dáhùn mọ́lẹ́kì láwọn bàbá wa ṣe lọ́bi lọ́dọ̀ wọn wọ́n bá pe mọ̀kọ́lìlù ló ń bí já ẹ dákun ẹ máa ń sọ báwọn èèyàn mo ní dákun owó kankan méèyàn tí ń lọ pẹ̀lú bá báyìí olóńgbí já ni wọ́n á sọ pé ṣé ìtọ́jú tẹ́lẹ̀ lè lọ pẹ̀lú bá olóńgbí lálọ́pọ̀ ilẹ̀ ìdíìdì eléyìí ní ìgbẹ̀ nígbẹ̀ kẹ́kẹ́ ẹni tí wọ́n lókè nì òun lọ́lẹ́ ní àpá èyí sọ̀rọ̀ àwọn ọmọ àkókò ìtọ́lùfà eléyìí ìyá ìgbẹ̀ jẹba iṣẹ́ ọmọ kẹ́kẹ́ ni ẹ̀yà àpá fún náà lọ́wọ́ tẹ̀lé ó ní tábìlù ó ní omídà ni ó yà pé ẹni tí ń tẹ̀lé náà omídà kò sá sẹ́yìn àpá nǹkan ta ló ń bí díà ẹ́ yes èyàn lè ṣe bídí àtàkọ̀ rẹ̀ kẹ̀ fọ́nà kẹ́yìn ẹgbẹ́ oṣù náà èyí ò ní ẹ̀dá mójútó ẹgbọ́ èyàn lè ṣe bídí fọ́nà kẹ́yìn ẹgbẹ́ oṣù náà ó lè ṣe ṣe ṣe ó lè dàrú ma lójú kò sí nǹkan kan tó ń dáná kọ̀ rẹ̀ kẹ̀lẹ́ ẹ̀ tó bá hàn jọba ilé ìlera rẹ̀ àmọ́ sẹ́ni ìyẹn wá jẹ́ mọ̀ dání àlọ́ yóò lè jẹ́ agbọ́dọ̀ wo pátánì ẹni yìí kí ni ìtìjà rẹ̀ tó bá fẹ́ sẹ́kẹ̀ ọ̀rọ̀ àkídà àtẹ́dọ̀ ọ̀sẹ̀ sí ẹ̀ níta

àwọn táwọn sálàfù wa ń bá lò pé má ba jòkó má ba dìde má jòkó ìfẹ́ bá nà wọ́n kò sí kankan nù wọn tó ṣe bídá tó àmọ̀líyà káàpẹ̀ dàbí bídá pé ìṣẹ́ ló ti pé wọ́n ní à ah, ń lo dọ̀tí wá kúkú gbogbo ń wáwá tá àpéjà dàtí nǹkan tó gbé kalẹ̀ tó di yóò bu ayé àkùrá tó pọ̀ lọ nǹkan tó gbé kalẹ̀ tó wu súnà nẹ́bí tó pọ̀ lọ nǹkan tó gbé kalẹ̀ tó fi dẹ̀ta mùsùlùmí rú ẹ́ tẹ̀wọ́n kọ́lá àjọ ẹ̀ òkúta ẹ tó jẹ́ àwa mọ̀gbọ́n tó jẹ́ àmì gámà ọ̀run tó ló bí dá ṣùgbọ́n láti jọ tá a ti tẹ̀lé sí kó bí dá àwọn àlàkámọ̀ ìpèkè yìí yá olùwà láti dé. ó tọ́ bẹnu a sì láti tẹ̀sẹ̀ yẹn ẹ mọ́jà àtàrà wa ibi tẹ̀ ká ti tẹ̀sẹ̀ yẹn. kìláàfù ní máa ń bẹ ní ọ̀rọ̀ fíkè ẹ kíbi kìláàfù láàbọ̀ pé àwọn àfa kan sọ báyìí àwọn àfa kan sọ báyìí àmọ́ àfa ọjọ́ ń bídá ṣẹ́wọ̀ gbọ́ orí ká ní èèyàn méjì tó wà máa bá àbùkù kan náà wọ́n máa ń tọ́ra ló bídá ṣé lábájá ìbílẹ̀ mú bá rí màlìdí ni àbúrò wa níbi ìbájú màlìdí ni láti ẹ̀rọ àbárí wa gbé lábájá kan bídá ni. tí wọ́n ti fi súnà sí ìgbà èdè kan gbogbo àmọ̀ bá ìbúlò wà nù sún ẹ̀dọ́já màlìdí kí ló dé ah ó wà then uh, alwakil ṣé ẹ̀rọ jẹ́ wakil yẹn lè ọlọ́run bá ń jẹ́ wakil lè jẹ́ bẹ́ẹ̀ wakil mi ni jẹ́ agent abẹ́ni jẹ́ official abẹ́ni jẹ́ representative ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ na lè jẹ́ àwọn ọkọ̀ kan sì wà ọlọ́run jẹ́ ọlọ́run hakim hakim ẹ̀sùn mọ́lẹ́bù tọ́lọ́run ọba tọ́lọ́run yóò ti tàbí ọlọ́run. kí ni ìfúnmọ́ lájọ̀ máa well concept tó ti wà nù nígbà tó di wípé àwọn kan bẹ̀ wọ́n kó jàmáà jọ jàmáà yìí ni wọ́n tó wá sọ pẹ́ẹ́sì súnà nẹ́rì hmm? àbí wọ́n kó jàmáà jọ òun ni òfin tí káwọn èèyàn dúró níbi ẹ̀sìn ìwọ́n ara nǹkan tí jàmáà máa ń dálẹ̀ ńgbà mí náà kẹ́ẹ̀ pàlàsì ẹ́ so now àdúrókọjà mọ́ ìjọ wọ́n fi ń constitute ìjọba ní níbi tí ìjọba ẹ̀sìn wà so now àwọn àfa àlára tẹ́tà ti fẹ́rẹ́ sí ni pé ẹ wá gbogbo ìjọba tẹ̀ ń kójọ bẹ́ẹ̀ à ń ṣe ti kírẹ́ǹtì kìíní ẹ̀ tẹ́rì fútu àwọn èèyàn fún tí ò dá yé ẹ̀ tọ́ka ẹ̀ ìyẹn àkóṣà ọ̀kan wá lò ní làjẹ̀mọ́ but bẹ́ẹ̀ yẹn bá tú làjẹ̀mọ́ àyíká tó túmọ̀ ẹ̀gbẹ́ mọ́ kò jọ rárá òun náà kò ń larí náà dání èyí táàbọ̀ fáwọn èèyàn ni pé ẹ má jẹ́ pé báwọn jẹmọ̀ àtúntà dáálẹ̀ yóò máa jẹ́ túlù láti fi bírèkì wa ẹ má ti táwọn mùsùlùmí yẹlẹyẹlẹ kẹ́ni kẹ́kẹ́ mọ́ ìlànà àwọn tó bá ti wá ń jàmọ́ ìta o jàmọ́ àwọn ilé àti ní bẹ́ẹ̀ kẹ́kẹ́ jàmọ́ ilé ẹ jẹ́ kí jàmọ́ máa wà láti fi sọ́ọ̀fù pírọ́blẹ́mù kan ní pírọ́blẹ́mù Islam pé àwa yìí wà nígbà yìí àwa náà máa kò pèsè dáhùn àwọn bá ti pé ọ̀rọ̀ bára náà lábàá máa mójútó jàmọ́ àti wáyé àwọn ọmọ mùsùlùmí fún orílẹ̀-èdè lọ ìdáwọn ọmọ ìgbẹ́ àwọn agbówó fún ọlá ìrìnà ọ̀gá àjùmọ̀ fáwọn ẹ̀lẹ́dì jàmá ti wà ní ẹ̀fẹ́ sọ nígbà tí kò bá tíjọ bẹ̀rẹ̀ sí kí jàmá máa fi ilẹ̀ àwọn ọmọ ìkí jàmá náà padà fún di àrọ́dá ìjọba mi tí ó máa lámìrò wá ń fi ń tẹ gba báwọn èèyàn lẹ́wọ́n ni àwọn ti gbá mìrò lẹ́nu ọ̀yá sọ fún pé ó yẹra fún yàwó ẹ̀ àbúrò ní kó yẹra ẹ̀ má jẹ́ ká lárú àmì ìwé lẹ́nu àmì ìwé gbọ́dọ̀ sọ pé ẹ̀ pé àníhùn sọ wípé kẹ́ ẹ má bà sọ̀rọ̀ mọ́ òsì ilé ìlú àníhùn ní kẹ́ ẹ má sálámà sí òsì ilé ìlú àníhùn ní kẹ́ ẹ má ṣe bẹ́yà òsì ilé ìlú àwọn tó yẹ pé administrative purpose ni pé àníwà bàbá wa constituted àní ríràn lọ́wọ́ òní káwá kún àní nílé ta ẹ́ẹ̀dì ìjọba òní mọ̀ wá ẹ̀ àní rẹ́ lókè dákọ̀ lọ́gbọ́n lóde pẹ̀lú àní rẹ́ àìdẹ́ntìkì bàbá àwọn tó ń ṣẹ́ǹtì lẹ́yìn òní kò tẹ̀ ní ìdí ẹ̀rí láti ṣe àmọ́ tó bá àwọn jẹ̀mọ́ tó ń dà nǹkan rú tán lálàṣẹ làwọn àpá kan fi lájà máa ẹ̀rù bàbá àwọn ẹ̀sìn padà ẹ̀sẹ̀ǹdì ẹ̀kọ́ já lakọ̀ padà yíwọ́ ẹ̀wọ́ ó ṣe yíwọ́ ó ti pé táwọn ìbá fẹ́ ṣe pósítà ní tìrìyàn ni di ọláyíwájú mọ́ọ̀tì jàmá ó padà sí yíwọ́ pé ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbàwẹ̀ ìṣẹ́kẹ̀ yíwọ́ lẹ́ ń pè wá ó ní ìta ilẹ́wà alùtù ná ìjọ̀rọ̀ tó ń gbìnà yìí mọ́pà ọ̀dà àyà ní tí ó tẹ́ kó ó sí ṣe ń yìí ẹ má ti tàá sóòmù ńbẹ ẹ sì má ti tàá zóòmù ńbẹ ẹ má sọ pé tí wọn bá ti sọ níjà máa wà kọ̀ lè tọ̀ rẹ kì àbí gbogbo níjà máa bá ti ní ó tọ̀ rẹ kì ìjọba ni yọ̀ọ́ yóò kó ńbẹ káwẹ̀ àmọ́tẹ́ni kan sọ ah no ìjà ti wí pé lábẹ̀ kan má kó jọ kò kọ̀rẹ́ láwọn. Bẹ́ẹ̀ni ṣé ìmọ̀ orí ọ̀pọ̀ ah. yẹ̀ ọ̀tẹ̀ ok àwọn alásàlá tú wípé ṣe ìkílẹ̀ ọdún dúpẹ́sà ee àti àsàlá tú ẹ̀gbọ́n bídà ní ẹ̀ àsàlá tú oníjàmá bídà ní ṣùgbọ́n ṣe mọ̀ pé láwùjọ wa náà kọ́ ọ̀ báwọn ìbá bóyá lásà látò gúrùpù lásán ni àtàlátì wọn fi bẹ̀rẹ̀ ni tọ́bá tí wọ́n ṣe fi bẹ̀rẹ̀ ní john eré eléyìí ala سيدنا محمد سيد المرسلين aláàrùwẹ̀dọ̀ ni ní wọ́n fi bẹ̀rẹ̀ jọ àwọn máa ń ṣe ìyàwó àfá àti máa ń gáàsà láti wọ́n ní káfà àfáfá àwọn ọkùnrin lẹ́sìn kí ìyàwó rẹ̀ máa kọ́ àwọn obìnrin lẹ́sìn wọ́n ti bẹ̀rẹ̀ lọ ṣe ó bá láti fún orin tí ì fún òṣèlú tí ò lè gbà tó bá ti máa sọ̀rọ̀ ọ̀tá ọ̀tá àtọmọ òrùwó bá ẹ́ lẹ́bi pé ń tọ́hún náà látàlá àtúntò ọ̀hún náà táwọn pé ó ń tẹ́gun ọ̀tá ilé ẹ́ ó ń tẹ́gun ọ̀tá òde àtà aláàtúntò ní ní tèmi ẹni ìgbà àdúgbò ọ̀tá náà ni ẹni ìgbà gómìnà bá ti wà bá ti jọta sí òrùwó bá òrùwó lọ́wọ́ rẹ̀ kò ìtọ́rọ́ má rẹ̀

èyí ká àwọn ilẹ̀ tóbi jù gọ́lẹ̀ mi gbà owó kọ́tẹ́ ìdàgbọ̀n gọ́ṣà ẹ̀hẹ́n ẹ̀ẹ́ tọ́nà ọgbọ́dọ̀ ọkẹ̀ báyìí bá ti kàlọ́ lánàá bá ṣe kírun ní ẹ dákun ẹ má sóògùn máa ẹ má tẹ̀bọ máa ẹ má lọ ìgbó ti pé ẹni tí bá máa sọ̀rọ̀ wọn náà dínkù ní a ní ìbìẹ̀ ká má bá àwọn èèyàn rẹ̀ lásán bó bá ní kó má lọ bẹ̀rù náà kọ́ yóò lọ bọ̀ mí ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ súnmọ́ lẹ́sìn ọlọ́run ṣe já ìdíwà lọ́kùnrin lọ́jà náà gbà ní okùn bí mo ṣe kọ́ kalẹ̀ ní òórí bí mo ṣe ṣe wá ilé ìgbà ní gọ́tọ̀ ẹni náà kó má bínú ẹ̀dá kò tó lọ padà ìṣe àwọn ẹ̀dá kan kábí ẹ̀ka kábí àwọn àpá láti kàlà ní ọmọ ìṣẹ́lẹ̀ ńlá rẹ̀ Ọ̀rọ̀ ni mo rò fẹ́rẹ̀. Náà àwọn ìbéèrè tí ó kù bí ah, ah, ah, ìtàn fún ilé ẹ̀kẹ́